دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ni samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu wa tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu as-salihat thumma as-salatu was-salamu ala rasulihi al-karim wa ala alihi wa asxaabihi wa ala kulli man salaka maslakahu ila an yarfa Allahu al-arda wa man 'alayha أما بعد فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته دنيا يتفي درس الله بالحرارة الحمد لله أفضل الله والله أبتين ونبضاياته الله أبو لقطة لربو بنقطة أبتين أبقى سكك إليتي ونبضاياته nítorí pé ọ̀nìkan náà ló bá tí òun lóbi lóbi ẹnìkan kó tó dépò fúnra ara rẹ̀ náà ló fi ń jẹ ọlọ́run lórí gbogbo ayé òun náà lọ́ba tí ò sí ìrètí fún pé okun ma tó parí rẹ̀ kò sí rere yìí fún ọlọ́run lọ́sọ̀ ní ayé ẹ̀tọ́ ikú fẹ́ paná rárá kò sí rere nínú ìròyìn tàlímọ̀ ìròyìn ọlọ́run bákanáà ah. gbogbo tí bá ti ń ṣe pẹ̀lú àbùkù àbó ti sùn ni àbí ògbọ́ ni a kí ló wá dé àbó ti gbàgbé mi ni ibi jẹ́ pé gbélé òun wọ́n gbàgbé mi ọlọ́run kì í ọ̀rọ̀ burúkú ni torí pé kì í ṣọba tí máa ń gbàgbé ìfọ̀mọ̀ bọ́ọ̀nà rọ̀bùkà ọlọ́run ọba ọlọ́run kì í ṣọba tí máa ń gbàgbé o ìṣe iná máa ń sábà sọ fúnra yín pé jọ má gbàgbé mi ọlọ́run nígbàgbé ìwọ ṣàfihàn ìgbàgbé fẹ́dọ̀ ọlọ́run tó gbàgbé nìkan. wàlẹ̀ ayò wàlẹ̀ kọ́ ìlú mú wàlẹ̀ wàhídó làbí. Ọlọ́run bá tá à ń ròyìn pàtó fi ń kíra wa lónìí. Wọ́lẹ̀ háyọ̀ wọ́lẹ̀ kan yìí. Bẹ́ẹ̀ náà là ń kíra pa kú ọdún ìtànà. Wọ́lẹ̀ háyọ̀ wọ́lẹ̀ kan yìí mọ́. Ọ̀nà bá àlàyé, ọba tó dúró digbí lọ́wọ́. Wọ́lẹ̀ wá ìdí lẹ́bí. Ọba ọba kan ṣiṣẹ́

Bẹ́ẹ̀ bá bára rẹ̀ níbi tí gbogbo ẹ̀dá bẹ́rù báyàn ẹ̀nà ọlọ́ǹsánìyàn. Ọba alágbára ọba olùkápá púpọ̀ ń lọ tún sọ pé òun ní kàpá òun ní kàkà tó ń lè fún ojú ọ̀rọ̀ rẹ̀ wà láyà pa rẹ̀ kàrọ ló ń ta. Wà mọ́ kó tẹ́dẹ̀ òun máa sáà fi lẹ́kọ̀ọ́lẹ̀kì amúdá. Ọlọ́run tá ń sọ yìí ní bá tí ó pé gbogbo tó bá ti fẹ́ pé yanjú nínú ọ̀rọ̀ ẹ̀dá kọ́kọ́ pàṣẹ pé pé yanjú ni gbogbo tó bá fẹ́ kó takú sójú kan á pàṣẹ pé máì jì múfù ni. wọ́ọ̀lẹ̀ awọ́lẹ̀ ìròyìn ọlọ́run tábánikà kẹnu bọ́lẹ̀ mi òun náà máa tún fi gbogbo ìní náà ṣe. wọ́ọ̀lẹ̀ awọ́lẹ̀ àwọn olùgbàgbọ́ pé ní kálukú náà ti ti bẹ̀rẹ̀ gbígba mẹ́fà ní ṣàwá tẹ́ báyìí ti bẹ̀rẹ̀ lónìí bóyá lè máa ń mọ̀ tẹ́lẹ̀ mẹ́fà kan wà tánà bí ní tíyan bá ti lè gbẹ́tẹ̀ ní Ramadan ó ní ẹni náà dàgẹ́gẹ́ bọ́ tó kù dídọ́dún kan gbàwé ni ìrìn mẹ́fà ní ṣàwáì ẹgbẹ̀rún ojú kẹ́yìn náà gbà àwọn kẹ́yìn náà dẹ̀ jẹ́ madam ẹgbà padà ìtúrẹ́sì menstruation ni ò jẹ́ ẹgbà pé ẹgbà ẹ̀yin náà tẹ̀sí kàbí tẹ̀sí ìrìnàjò gbèsè tẹ̀ jẹ́ ọlọ́run fọ̀dúnù lọ́rùn àhàkọ́ àyíká gbọ́dà gbèsè ọlọ́run pàtàkì wọn nìyí gbọ́dọ̀ mójútó àti kọ́kọ́ san má fi gbèsè ọlọ́run má lọ lára o torí pàṣẹ rẹ̀ tó pa ẹ́ tó kó o ṣe tó o ṣe ń gbà tó yẹ kó o ṣe yẹn wọn ló sọ gbèsè sí ọlọ́run àfikún ẹ̀dá wa kó o má rí ọlọ́run fi hàn tàti bẹ̀rẹ̀ nílẹ́kọ̀ọ́ láti bẹ̀rẹ̀ yìí títí dàsìkò táwà yìí a fẹ́ gbà wá ní márùn ní hù ìmọ̀ràn àkọ́kọ́ ilé ètò jẹ́ pé jẹ́nẹ́rà fún gbogbo ayé má wò pé ewu ẹ̀sìn ṣe mùsùlùmí wọn náà ló ṣèṣì ìmọ̀ràn tí mo fẹ́ jù ilẹ̀ ìkàn ẹ̀ ọlọ́run ló sọ nínú àlùkùránì tó yá ayé hànà tó ti bá gbogbo ayé fẹ́rọ̀ torí ẹ̀ ló ṣe kàn wọ́n náà àbí tó bá kí ń ṣèyàn

Wọ́nà wo tọ́lọ̀ àwọn ẹlò ń sin àbí tọ́lọ̀ ń dá. Orin dídì ìlú fàgbàkùnrin. Tó bá jẹ́ tọ́lọ̀ ọba ló ń sin ọkàn ẹbalẹ̀ ò ní problem. Orin dídì ìlú fàgbàkùnrin. Wọ́n tó bá jẹ́ pé tọ́lọ̀ ọba dá ló ń sin. À ọlọ́run bá ń pè ẹ̀ ó ní bá ń Torí ẹ̀sẹ̀rú kòrò kó ronú sí o. Ẹ̀lọ́bí kọ́lá ìpàkọ́. Ọlọ́wà ní ọba tó ní kẹ máa sùn tó ní Látòrí ànábíwa Ádámù, ìtàkọ́kọ́ta àwọn ẹ̀dẹ́ ènìyàn. Àjíkẹ́gbà ànábíwa àti wọ́n ti lẹ́lẹ́yìn àtànábíwa Mùsá àtànábíwa Ibrahim àti wọ́n ni ọ̀họ̀. Wọ́n lẹ́rin nìkan. Àrẹ́wà Muhammad sallallahu alaihi wasallam tó pa ọtá ti lọ yá àwọn ọlọ́run lọba tó dá wọn. Ẹlẹ́bí nìyí kan bí kan. Ó náà ọba tó ń dá wọn ní kẹ́ máa jọ́sìn fún ọ. Ẹlẹ́bí nìyí kan bí kan láìlà tó pé. Ọba ọlọ́run èròkọ́ èrè pọ̀ ń bè kankan la fi mọ̀ pé nǹkan rẹ̀ ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ o èròkọ́ la fi jẹ́ jù ẹ̀yìn náà mọ̀ gbogbo aláàlójọ yìí o ọba tó dá ayé àtọ̀run ní ká sìn kẹ́yìn yọ yé sí nǹkan ní ìtọ́lọ̀ ń dá mọ́ o bẹ́ẹ̀ yẹn ti jẹ́ ní ẹ̀la bala tẹ́lẹ̀ yẹn gbogbo ẹni tí wọ́n jẹ́ mọ̀ yá mi mùsùlùmí ìwé làwa náà ń ṣe lọ́wọ́ kí ni palẹ̀ mọ́ wa pẹ̀lú títa fẹ́ parí iṣẹ́ ọwọ́ wa sí kọ̀rọ̀ wa gbangba wa ṣó dọ́gba pẹ̀lú ara wọn. ìtàn ìṣèyí ṣe ohun tó da kíkú ká mọ́ wa lọ́wọ́ ní ṣe ń tẹ́ pẹ́ tó bá dàlù pé a máa wá kan wá balẹ̀ lórí rẹ̀ pé bí mo ṣe ń ṣe yìí náà kò sí nǹkan kan àṣelà ní yọ̀lẹ́bí náà bọ̀. yọ̀lẹ́bí náà mẹ́nu tẹkún lọ́ra wọlé táwọn zòrò náà fún máa pàtà máa kele bàdì. láàfin la ṣe káàkiri nígbà tí àwọn ọlọ́run ti bẹ̀rẹ̀ yìí. yọ̀lẹ́bí náà mẹ́nu. gbàgbọ́dọ̀ rédíò tá a ṣe torí tẹlifíṣàn tá a ṣe tìta gbangba tá a ṣe gbogbo tìǹ

afá ìpáyà ọlọ́run. ìtẹ̀kùnlọ́ọ̀nà. ní sára ìbẹ̀rù ọlọ́run tẹ dálẹ̀ yẹ sí mékeré mi ẹ káwọn yẹn lẹ́sìn. ìtẹ̀kùnlọ́ọ̀nà. ẹ máa ṣe pariwo lé ilé tó ṣe rí pé owó náà lẹ wà áfà. ìtẹ̀kùnlọ́ọ̀nà. ẹ gbogbo tó wà lọ́rùn àwọn obìnrin tẹ̀ ń kó sọ́dọ̀. ìtẹ̀kùnlọ́ọ̀nà. ẹ mójú tó irun wà sàlátì ló kàn yín. ìtẹ̀kùnlọ́ọ̀nà. ẹ máa ń sọ títí títí títí pẹ̀fú wa kí ló tó sáfẹ́ méèkì náà ṣàkójọ ẹgbọ́. ìtẹ̀kùnwá. wọ́n ní ajá tó fẹ́ sọnù ní pẹ́pẹ̀rẹ̀ ọlọ́bẹ. ìtẹ̀kùnwá. ọgbọ́n tako fífẹ́ tako fífẹ́ dára bí ká ṣe wà sófin títí títí pé kì ṣiṣẹ́ àfá kì í ṣiṣẹ́ àrólé ànábì sallallahu alaihi wasallam kúrò ń bẹ̀rẹ̀ ṣe máa ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ìtẹ̀kùnlọ́ tìsíwájú di ọjọ́ ọ̀la òun. ìjẹun lóore ń máa pàdà mẹ́tì ìpàdé. ó fẹ́ máa bá pàdé lọ́jọ́ ọjọ́ ọ̀la rẹ tí sàrìkìámà rẹ irú nǹkan wo ló ń ṣe lé. wọ́n lè dá ojú ọ̀nà fojú máa pátá máa ṣe ìpàdé. ọjọ́ tó bá jẹ́ ọ̀dọ́ lọ́wọ́ bá tó ní ẹ́ kí ló fẹ́ yíra ẹjọ́ kí láàrùjá rẹ̀ ẹ̀ tó bá tiẹ̀ mọ̀ tẹ́lẹ̀ àṣà tí ń sọ ti ń gbọ́ báyìí. ojú ọ̀nà fojú máa pátá máa ṣe ìpàdé. ó pàǹtí dànù tó tọ́lọ́run. ayé dàgbọ́ ọ̀nà fojú máa pátá máa ṣe ìpàdé. bálá náà ṣùtì yóò tìlànà ọlọ́run. ó tẹ́kọ̀ọ́

àràfin ẹ̀ ẹ̀wọ̀n tẹ́ ń jẹ́ ẹ̀wọ̀n tẹ́ ń lọ ẹ̀wọ̀n tẹ́ ń ṣe asọ́fẹ́ ìyá wa asọ́fẹ́ ìbàbá wa tẹ́ ń gbàgbà lá ẹbí oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ ń láyé ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ ń lò ìtẹ́bí fọ́kọmù yìí ìfẹ́ ìmọ̀rí ò láàrin wọ́n ní sọ fún yín ni ìfẹ́ ìmọ̀rí ò ó ti rìn òhò ó ní òhò ní ìṣẹ́mọ́ ní. ìṣẹ́nà tààsì yá. kódà ká sọ́wọ́ lẹ́nu rẹ̀ tí ó bá ti bẹ̀rẹ̀ ọlọ́run ní òhò. ọgbọ̀n tẹ́ ń gbà tẹ́ ń mú yẹn ọgọ́rọ̀ tẹ́ ń lò tẹ́ ń mú àwọn tí wọ́n ń ṣe fún yín àwọn oníjàlá yóò àwọn oríṣiríṣi tí wọ́n sọra wọn di oríṣiríṣi tí wọ́n dà yìí. ìmí inú wọn wọn ní jẹ́ fún yín ni o ninety nine point nine percent wọn kí ló wá sẹ́kùn lẹ̀ páàtì èèyàn ni wọ́n ń jó mọ́ oríṣiríṣi nǹkan tẹ̀ ń lò. ìwádìí akíláàrù. ìlọkulọ̀ ni wọ́n ń lọ fún ìjọ o. ìfúnkùnkùn ni wọ́n ń bù sínú omi fún ìtẹ̀ mú ọ. èmi wọn fi ń tẹ̀ mọ́lẹ̀ wọn fún ìlàfúnjẹ. èmi wọn fẹ́ fi sán dandan anilẹ̀ wọn ti ra yẹ yí. wọ́n ti kó oríṣiríṣi nǹkan. a ní ẹyẹ dà mọ́ ẹ máa ṣàdúrà ẹ pàlànà oṣù tì. tẹ́tí ti kọ́líbàmùrẹ̀ ìní ìlà wà fẹ́rẹ̀. èèyàn tàjọ gbọ́dọ̀ gbàgbọ́ òdodo tàjọ ń kírun. nígbàmọ̀ yọkítà ń tòrò kan bá gbọ̀lá. ẹjọ́ gbà yí pé àdáda rẹ̀ nínú ọ̀sẹ̀ òní lè fi orí kan tó fẹ́ ṣe báńkì báńkì tààjọ gúnlẹ̀ àyọ̀bá ṣe gúnlẹ̀ yìí tààjọ ń kírun tààjọ ń ṣe Islam ẹjá mójútẹ́sì wa ẹjá padà kúrò níbi ìwà bàjẹ́ ká dúró tí òfin ọlọ́run àti ìlànà ọlọ́run lákòótán gbogbo àtàwájọ jẹ́ àwọn tààjọ ń lo ayé àwọn kan wà nínú ayé pẹ̀lú wa tọ́lá máa mọ̀ sí àwọn ipò kan tó fi ṣàbẹ̀wò fún tó fi àwọn orílẹ̀ táwọn àyè kan gbogbo akọ́lá máa jẹ́ sínétọ̀ ní consultancy kìkì gbogbo akọ́lá máa jẹ́ gọ́ọ̀nà ní gbogbo akọ́lá máa di president tọ́dà kan èèyàn kan kan ní kò lè kàn wá kò lè kàn wá tán náà kò lè kàn wá tán bá ti yìí ẹnìkan kan òun kan máa kàn láyé kan tọ́lọ̀ wá ní kó wá kàn ẹ̀yin tọ́lọ̀ àbá kó àkóso kẹ́ darí wálé lọ́wọ́ àtẹ́ntẹ́ náà tún palẹ̀ mọ́kọ́ náà ṣàtún lọ́bẹ̀ ṣàtún lọ́bẹ̀ pè ẹ̀rù ń pàmí fún yín bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe àlìkìyàmà làwọn ń bá ń di o ṣe ṣe o bá yọ́kú tó wó tẹ́ ní ipò lọ́wọ́ ṣùgbọ́n wà tí ó pẹ́ lè ríra ń yọjú làwọn ṣe ní ká bá ń yọjú ẹ̀ látàyé ẹnikátayé yọjú ẹ̀ anábì sallallahu alaihi wasallam ní kullukum ra'in kullukum mas'ulun 'an ra'iyatihi ọ̀nà àdára jẹ ni wọ́n gbogbo ọlọ́wọ́ jẹ máa ń bèèrè lọ́wọ́ rẹ̀ bá ti ìrìnlẹ̀ tó jẹ́ lórí ìmáàmù mọ́sálásí olórí ni gọ́vnà state olórí ni sínítà tó náà lọ ṣojú àwọn èèyàn rẹ̀ olórí ni ẹ́ ṣáàmà local government olórí ni ẹ́ president orílẹ̀-èdè olórí ni ẹ́ mínísítà olórí ni wọ́n láti rọ́ ọlọ́lọ́ ṣàkóso wọ́láwọ̀ náà ìdá ó máa pa wá tètè sí wàhálà kò sí méjì. Ràdánà lè máa ó tìrì rán hátà kúrò lè háyẹ. Tó bá pẹ́ lẹ́yìn tí a bá pè yẹn lọ sinmi ni, ìbá máa ti sí wàhálà kankan ìbáná. Ìbádùn ni kú ìbá máa já sí kan tó bá kú. Wàhálà ti náà ìdá. Ìbá tó wà bẹ̀ náà lórí ní sọ̀tọ̀ ọ̀rọ̀ fúnra wa yìí náà mọ̀. Wọ́n láyé ìyá ìyà ń jẹ àwọn èèyàn àwọn èèyàn rọ́jú ọmọ nàìjíríà rọ́kú agbàfọ́lọ́run amọ̀pẹ́ ń gbìyànjú ọjọ́ kàlọ́yìn ààbúyà ń ṣe wà sí fún un amọ̀pẹ́ ń gbìyànjú ṣùgbọ́n gbogbo ìgbìyànjú ẹ̀sán tí kọlọ̀kọ́mọ́sàbà fún ẹ̀ ń ṣe àwọn náà rí gbogbo wàhálà yín lẹ́sàn lórí gbogbo ń tẹ́ẹ̀ ṣe nítorí títí wá ẹ̀kọ́lọ̀kọ́bọ̀ ẹ̀sán tí gangan kọlọ̀kọ́mọ́sàbà fún ẹ̀ ẹjọ́ pẹ́rọ ọlọ́run. Ọ̀lákínná ìbámi ìkúnná bọ̀ìsínà. Àwọn kan ti wá orílẹ̀-èdè wọn jẹ́ jẹ́ jẹ́ ń jẹ́kú jẹ́. Ìbámi ìkúnná bọ̀ìsínà. Ṣùgbọ́n ká gbà tó ń gbà tábà kú tán ọdún máa padà sí pé ìgbé wa. Bọ̀ìsínà. Ìgbà tó bá wá gbé wa di ìgbà. mi. Gbogbo bá a ṣe lu ìgbádùn mẹ́lẹ̀ ní ẹgbádùn tí a máa lọ wọ́n lọ́rùn lórílẹ̀-èdè yìí gbogbo ẹjọ́ tó lórí wa ẹ má gbàgbé pé adáná jẹ níyàn ọ̀gọ́lẹ́pẹ̀lẹ́ mẹ́sẹ̀ rẹ̀ àrùrà ìyá ìbúrí tẹ́ bá ń fi wá play géèmù òṣèlú lára mẹ́tọ̀dù tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣe nínú géèmù òṣèlú wọ́n ti mẹ́rin sáfẹ́ fàálẹ̀ àwọn akọ́kọ́ jáde gbélé ẹ̀fún láàrin aráàlú aráàlú wọn máa bára wọn jà á máa fàṣán lágbàtà ní ráyé kò lé àní já fún àní jẹ́gbà nígbà bá yára kan wárí fáwọn kan wọ́n ti padà sọ̀fọ́ tẹ́lẹ̀ wọ́n ti padà sọ̀fọ́ gbélé náà yí ọlọ́run kò kàn wá torí pàwà ò lọ́bì pa fẹ́ ṣe ẹ̀yìn kan náà lọ́kùnkùn bá é ẹ ọba kan jẹ́ jẹ́ jẹ́ ó fi fẹ̀gí kọ́lé kọ́lé jẹ́ jẹ́ jẹ́ ó fi fẹ̀gí dáhùn táwọn méjèèjì náà pátánbí táwọn méjèèjì náà lọ́pẹ́ tọ́sí táwọn méjèèjì náà Àdàbàjọ́ gbọ́gbọ́ gbogbo nǹkan lè. Àwọn kan fi ṣe eré ẹ̀rọ lórílẹ̀-èdè dáadáa tí wọ́n ṣe dáadáa nílùú tí wọ́n túnlù ṣe tí wọ́n ná owó ìjọba tí wọ́n ti fi ṣe tí wọ́n ṣe. Ọ̀dà bá tẹ̀ sáfẹ́ ọ̀hún fi dá léṣẹ̀ tí wọ́n lẹ̀. Wọ́n fi bàlú jẹ́. Wọ́n fara àlú lẹ́kún. Wọ́n fara anamọ orílẹ̀-èdè Nàìjíríà. Ọkàn mi jẹ́ jẹ́ jẹ́ jẹ jẹ orílẹ̀-èdè nàìjíríà wọ́n jẹ nàìjíríà ẹja àbùkù kan ni àwọn kan bẹ̀ jẹ́ jẹ́ àwọn tí wọ́n jẹ nàìjíríà ní jẹkújẹ ní àbákan máa da síra fẹ́fẹ́ báyìí. ọba àbá ń jẹ jẹ jẹ omi ìbòjú kọ́ lè. wọ́n ṣe eré yẹn ọlọ́run jẹba àtàlékún dáadáa. àbá ń sìn àtàrà ọmọdé máa ń bọ̀ ọ́ fún ọ. jẹ jẹ ó bèrè fẹ́ bí. àwọn àgbẹ̀ jẹ́ ń jẹkújẹ yìí náà ọlọ́ ọlọ́run ẹ̀sán tí wọ́n lọ́bàá sán fún wọn. méjèèjì náà ò bàtà tí máa ń dáwọn méjèèjì náà ò bàtà tí wọ́n máa ń fún àwa tí a wà ní ìlú ètò ìjọba tí ń bá wa darí ìlú. à ń tí wà sí fún yà ń bẹ̀ yìí ṣẹ́rí gbogbo tí a bá ní láyé ìlú máa pílẹ̀ ń jẹ́ kan ẹ̀já ti dédé pẹ̀lú ìta wà ní ìta jù ẹjá bẹ̀rù ọlọ́run ẹ̀yìn tẹ́yìn tó jọba. ẹ má máa jọba jọ ẹ̀yìn tẹ́yìn tó jọba ẹ má máa jọ ó dàrú. bá dàrú ìgbà tí ayé onígbàgbé tó bá dàrú ìgbà tí ayé onígbàgbé. ẹ̀yìn tẹ́yìn tó jọba ẹ má máa jọ ó dàrú. ẹ̀yìn tẹ́yìn gbé ìjọba ẹ̀ máa ma jẹ́ ìdàrú. Wọ́n bá nípa àwọn tí ẹ̀yìn parí rẹ̀, àwọn náà níyàwó wọn náà máa. Ìgbé ìjọba ẹ̀ máa ma jẹ́ ìbàjẹ́. Wọ́n ti pa àwọn tá a wà lórílẹ̀-èdè náà, ìyá kan ló bí àwa náà. Ìgbé ìjọba ẹ̀ máa ma jẹ́ ìdàrú. Àti àwọn ọlọ́mọọmọ tí wọ́n náà ń lọ léèwé o. Ẹ máa ma jẹ́ ìbàjẹ́. Ọlọ́run ẹ bá wa ṣe dáadáa. Ẹ máa ma jẹ́ ìdàrú. Ẹ̀yin ọlọ́run yàn síbẹ̀ ni o. Ẹ máa ma jẹ́ ìbàjẹ́. Àti nípa ìlẹ̀ máa wà nípò yẹn o. Ẹ máa ma jẹ́ ìd jàre. Àwọn àbínú sí yẹn tó ń gun àwa tó kàn wá tó kàn ní pátá àjọ ní ẹgbẹ́ parí o. Màmá jẹ́ ó là jẹ́. Ẹ má bá ṣe lè ṣe tí gbogbo ọlọ́ọ̀fù máa máa rí fáànù gbàsára. Ìtàn ṣe ìjọba. Ẹ má bá ṣe lè ṣe tí gbogbo ọmọ máa rí náà tàn rọrùn Ìtàn ṣe ìjọba. Ẹ má bá ṣe lè ṣe tí gbogbo ọlọ́ọ̀fù máa rí ọ̀nà ọ̀gbẹ̀. Màmá jẹ́ ó là jẹ́. Ẹ̀kọ́ bàjẹ́ o bàbàjẹ́ nígbà tìyín ayé òní gbàgbé o bàbàjẹ́ nígbà tìyín ayé òní gbàgbé a ṣe ń parí eh, Ramadan lecture wọn ti rí kan ní Fresh one oh seven dot nine ní ọdún yìí wọ́n bẹ̀rẹ̀ ọ̀nà bá fún olùgbẹ̀wé tó kọlọ́mọ̀ àtúnwọ́n ní ẹ̀sán dáadáa ẹ má gbàgbé ẹ má gbàgbé bá ṣe ń rán wa létí gbogbo dáadáa eléyìí tá a fi nu Ramadan yìí ṣe ká má jọ parí sínú Ramadan Ramadan ní kọ́kọ́ lóṣù oríire fún mùsùlùmí gbogbo oṣù ayé pátá lóṣù oríire fún oríire kan kẹnu nínú Ramadan tó ju àwọn oṣù míì lọ ni ká múra fẹ́sìn wa ká múra sínú wa ẹ̀yàn mọ̀ yáà mi mùsùlùmí ẹ wọnú ìsìlámù tán pátápátá ẹ má gasẹ̀ òdìkúlù ìsílìmì pàápàá. yà ayyuhalladhi na amanu Ude kọlu. Ọlọ́run bá ní mo pẹ olùgbàgbọ́ òdodo. Yà ayyuhalladhi na amanu. Ẹyin tẹ́ ṣẹ̀ṣẹ̀ gúnlẹ̀ àwẹ̀ tá a jọ gúnlẹ̀ àwẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run bá jọ ń pè wá o. Yà ayyuhalladhi na amanu udkhulu fi silmi kaffa. Ọlọ́run ní ká wọ inú ìsìlámù tán pátápátá pátá yányányá Má kò tí lè kan. Má ti rún lọ́sàn-án kò tún máa tójú bọ̀dì kan lóru. Ó dékun rẹ̀ fi sílmì ká fàtà. Má kúrò mọ́sálásí kò tún borí òkè kan lọ. Ìdìkòlú fi sílmì káfàtà wọn. Má jẹ́ ìsìláàmù kó tún máa wá lọ́jọ́ yẹn gbé òkùnkùn kan. Ìdìkòlú fi sílmì káfà. Ẹ jẹ́ wọnú ìsìláàmù pátápátá, má tún máa ṣe ìsìláàmù kó tún máa lẹ́bu, kó tún máa pọ̀fọ̀, kó tún máa wá jà tó jẹ́ kó tún máa wá láǹkankan. Ìdìkòlú fi sílmì káfàtà wọn. Mùsùlùmí, ẹ jẹ́ wọnú ìsìláàmù wà tán yányányá, ká má ṣe nǹkan àmì ìtiṣe. ولا تتبع خطوات الشيطان Ọlọ́run bá ṣe wá nílọ̀, ó ní ká má tẹ̀lé ìlànà èṣù, ìlànà èṣù ní pànìyàn. Òun bá wọn tí ń bè pànìyàn. Khutuwati shaytan. Ìlànà èṣù, òun náà ni ṣìnà ṣíṣe, má bá wọn ṣe ṣìnà mọ́. Wala tattabi'i khutuwati shaytan. Ìlànà èṣù, ó ní kọ́ máa lọ mutí kiri, ọtí mímu haramu ni, kódà téèyàn forí ìgbálẹ̀ kan sórí ahọ́n, haramu ni o. Wọ́n lọ́wọ́ تتبعوا خطوات الشيطان tẹ́tẹ́ títa ìlànà ìṣìní rẹ̀ ọmọ ìyá ni mùsùlùmí má dédì خطوات الشيطان aláwọ̀ wá tà sírí èṣù yẹn fún wa wọ́n ní ká máa rìn nílànà rẹ̀ ó náà ta wa ní eléyìí jẹ́ mẹ́sẹ̀gì fún gbogbo ẹ̀wọ̀n ìyá ni ẹni pé ramadan wa tọ́jú nínú nínú tá tún sọ náà lọ́pọ̀lọpọ̀ ó ní a mọ àwọn èèyàn wa kan rí tí wọ́n ti tá a jó yìí òjijì ni wọ́n kàn ẹ̀ yìí nínú wọn tí wọ́n náà lọ ó padà máa bọ̀ lójú ọ̀nà ẹ̀sìn adam ti ń ṣe àkọ́kọ́ dá àwọn ẹ̀dẹ́ ènìyàn ìtọ́lọ̀ kọ́kọ́ dá nínú ọ̀run àwọn èèyàn mùsùlùmí ni ọ kò ṣẹ̀sìn ní lọ́wọ́ padà sínú مجدنا دنيا ودينا أعيدوا مجدنا دنيا ودينا nítorí tètè yí ẹni tùmọ̀ ní tá à ń kọ́ lọ́wọ́lọ́wọ́ ẹni pé muslim wake up take back your children. ẹ̀yọ́ mọ̀ yá ló ń dùn yín. àìdù madida náà dùnìyà wà dínà. muslim wake up take back your family. madida náà dùnìyà wà dínà. ẹ̀yọ́ mọ̀ yá mi mùsùlùmí ẹjẹ́ pa àwọn àwọn èèyàn wa padà àwọn ẹbí wa àwọn ọmọ wa ẹjẹ́ já wọn padà sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́wọ́ ọbẹ̀ tó blam. madida náà dùnìyà wà dínà. ẹ ẹ wọn náà máa padà bọ̀ lójú ọ̀nà ẹ̀sìn ọba tó láyé àtọ̀run má ti tọ́lọ̀ wọn bá dá má ẹni tí ò mm. bá ti sin ọlọ́run tí ò ti ṣẹ̀sùn jáàmù lórí ilẹ̀ ohun tọ́lọ́run bá dá ló ń sìn padà ń tọ́ tó gẹ́. àìdú májídà náà dúnìyà àwàdínà. ohun tọ́lọ́run ti buyè kún wa láyé tá a fi ń jẹ́ ọmọlúwàbí lórí ilẹ̀ ni ká máa sin ọlọ́run ọba ká máa fojú wa kanlẹ̀ fọlọ́run ká máa ṣàlùwàlá ká gbà kan lọ́lọ́run dáàtúrà sílẹ̀ ẹbí tiẹ̀ náà. Àìdú májídàna dúníà wà dínà wà dúdú àrùn tùrọ̀ وذوقوا أنتم الأولين Ìtàn bàbá wa rẹ̀ tànà nítorí àwọn ọ̀nàjẹ́ ọlọ́run tí wọ́n fi lọ́lẹ̀, òun náà ní kẹjẹ́ká náà tẹ́ ń pẹ́lẹ́ mọ́ ṣíṣe rẹ̀ o. Ilé ìkó jẹ́ ìmọ̀ràn ní pàtàkì jùlọ fún gbogbo ẹ̀wọ̀n ìyá ti fèrò tàn wọ́n, lónìí ìṣòro ti gbé wọn lọ, lónìí ọlá ti fẹjú mọ́ wọn lónìí ìpèníjà ìríṣẹ́ ìpèníjà ìrọmọbí ìpèníjà bóyá ṣòro àárẹ̀ kan nǹkan míì wọ́n ti fi tán lọ síbò mi kò sọ́gbọ́n kò sẹ́ni tí ò ní ṣòro èdè èèyàn ọlọ́run dá wa mọ́ ṣòro dá ṣòro mọ́ wa ní tó bá ṣe sùúrù pẹ̀lú ọlọ́run ṣòro rẹ àtòpinjọ kan padà sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run bá tẹ̀sẹ̀ tó sẹ́mu rẹ bákan náà kí lè tún máa jẹ́ ìṣítí wọ́n máa ronú wípé yóò kí ń ṣe mùsùlùmí tẹ́lẹ̀ fún ohun tó ń sọ ẹ̀jẹ̀ ń wù ẹ́ lúrú dẹ̀ ń wù ẹ́ o ìwọ́n náà máa bọ ilẹ̀kùn ṣí sílẹ̀ fún ẹ̀ islam lẹ̀sìn tí wọ́n náà fẹ́ ṣe ìpálọ̀ ni kò wá sí tó torí ẹ̀dẹ́ sáyé rèé wọ́n máa kọ́lá tó lè jìnnà wà ní ìsà ilá ọba tó jẹ́ àtẹ́ntí wọn náà tún sìn yẹn ó yẹ kẹ́ nìkan tàn yẹn mọ́gbẹ̀tàn jẹ pẹ̀lérò mọ́gbẹ̀tàn jẹ ẹlòmíì lára ṣé kàdọ́ wà fèyí. lára tó ń sábà dẹ ẹlòmíì láàmú ni wípé bọ̀tán mùsùlùmí yẹn náà mùsùlùmí tá a jọ ń gbélé ibi tó wà níbi iṣẹ́ mi ní ìtẹ́ lẹ́ẹ̀kì ṣe sí ẹ̀ rárá ó nọ́mà wàá rẹ̀ dá mi nínú mùsùlùmí kò yàtọ̀ sẹ́ranko òun bóun ṣe rí nìyẹn mùsùlùmí ọ̀tọ̀ ìsìláàmù ọ̀tọ̀ àdúgbò tó bá rí mùsùlùmí tó ń yàtọ̀ tí ò jọ kò tí ò jẹ́ ẹ̀sìn ẹ̀kọ́ tó wà nínú ẹ̀sùn Islam má ṣe níyẹn jọ́ọ̀jì bí Islam ṣe rí Islam gangan ni kí wọ́n sọ́ọ̀dì tó bá bá mùsùlùmí mi pàdé wàá rò pé mọ́lá íńjẹ́lì ló pàdé rẹ̀ ni bẹ́ẹ̀rẹ̀ ni tó bá dẹ̀bẹ́ lómi ìpàdé ẹ̀sìn yóò dín lára ìbẹ̀rẹ̀ ọlọ́run yóò sí ilẹ̀ ó lè máa mutí ó lè máa ṣe ṣìná ó lè máa lu jìbìtì ó lè máa bá jẹ́ gbogbo orú eléyẹn ẹ̀sìn Islam yóò dún lára ni má sì yẹn fojú rẹ̀ wo gbogbo mùsùlùmí ayé má fojú eléyẹn wo pé bí Islam ṣe rí nìyẹn kó wá torí ilé ẹ̀kọ́ náà ní ṣe islam tó bá dọ̀rùn wá jẹ̀ka mi wá nífẹ̀ẹ́ kí wọ́n jẹ̀ka ọlọ́mọ jẹ́ ọlọ́dọ̀rùn mò ń tọ́ lébi tí ń pariwo fún ẹ tí mò ń ṣe wá sí fún ẹ tí mò ń pè é kókó máa bọ̀ ẹ̀yin tí a jọ jẹ́ èdè ènìyàn lápapọ̀ ayé tá a wà yẹn má já jà ń wa o ẹ jẹ́ padà kúrò níbi tí ò dá o ẹ̀yin ìjọba wa a ṣe wá sí fún ẹ lọ́sẹ̀ yìí púpọ̀ a pààrọ̀ wà fún yín àfàtútẹ́lẹ̀ fún yín àárọ̀ yẹn jọ àmọ́ náà tó wà lọ́wọ́ yín ẹ bá wa mójútó ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run yá ayọ̀ lè dín àmọ́nù لا تخونوا الله يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون yìí náà kò wá ní máa jẹ́ ti àwọn ọmọ ya Mùsùlùmí nìkan ṣùgbọ́n ká kọ́kọ́ pa turukun lórí wa tó ń bọ̀ mùsùlùmí ni. igbákejì mùsùlùmí ni. ọ̀gọ̀rọ̀ ọmọ ya mùsùlùmí mi náà ni wọ́n tún wà láwọn ọ̀pọ̀ ńláńlá. gbogbo bí tẹ́ ẹ dì mú ẹ bẹ̀rẹ̀ ọlọ́run o. la takhunu Allah. la takhunu Allah wa rasul. ẹ má jàǹbá ọlọ́run ọba ẹ má jàǹbá òjíṣẹ́ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ẹ tẹ̀ lọ́lọ́run ẹ má mhm. jàǹbọ́lọ̀ pẹ̀lú pípa àwọn tó jẹ́ ara yàn ìtọ́lọ́wọ́n bá ti làbọ̀ ń lọ́rùn ẹ má jàǹbọ́lọ̀ pẹ̀lú pípa àwọn tó náà tí ó. láàtẹ̀kúnù lọ́ra wá rọ̀sùn làwàtẹ̀kúnù àmánà ti kọ́ gbogbo olórí ẹ̀sìn náà ọ̀rọ̀ yìí kàn yín ìtumọ̀ látẹ̀kúnù lọ́wọ́ tó wà ń bẹ̀rẹ̀ ní tẹ̀síìrì ní tó bìtẹ́rì kí ọ̀rọ̀ ìdìhì eh. wọ̀rọ̀ sóòlà bìtẹ́rì kí sùn náà ẹ má jàǹbá ọlọ́run ẹ má jàǹbá òjíṣẹ́ ẹ má lẹ́ẹ̀fẹ́ súnà mùsùlùmí tó bá ti lóun kórè ọ ní súnà yẹn ó ìtumọ̀ rẹ̀ ní kórè islam islam wà tó ìyá ẹ má ọba fi rán tẹ́ bá ṣe irú eléyìí ee eh, watakhunu amanatikum. watakhunu amanatikum wa antum ta'lamun. ìtọ́kí pamọ́ tọ́lọ́wọ́n bá fi ṣọ́ wa gbogbo ọ̀ràn àyàn tọ́lọ́wọ́n bá làbọ̀ wá lọ́rùn ẹ má jà ara láre o ẹ já páyọ̀ ọlọ́run àwa náà dẹ̀ mọ́ o a pé ń tọ́lọ́ ní ká ṣeré o gbẹ̀yẹmọ̀ yáà ẹ̀yàn wọ̀nyá mùsùn lọ́kùnrin ẹ̀fì òkòtò ilẹ̀ yóò jó gbálẹ̀ mọ́ ẹjọ́ púpọ̀ tókè ẹjọ́ tí òkòtò ìpò tókè kárí púpọ̀ ẹ̀fẹ́ yìí eléyìí ọ̀tí mọ̀ pé wá jẹ́ tọ́ndọ̀ jáde kò tún tó fẹ́lẹ̀ ṣé ń jáde àwọn oníjáde àmọ́bẹ́ọ́dẹ rẹ́ẹ̀rí tiwọn gbọ́mi yé má jẹ́ kó dàrú mẹ́ lọ́wọ́ ìrẹ́ ọmọ ìyá mi lóbìnrin mùsùlùmí aṣọ tó ń wọ̀ yóò bójú mu lọ àjọ kìmọ́ọ̀rù ni múra mùsùlùmí tó wà ní sọ́rọ́sìlẹ̀ azad kó wọ jìrìbáàbù kó kanlẹ̀ lọ ẹsẹ̀ rẹ ẹsẹ̀ tó bò tó ń kírun yìí ọ̀ràn yẹn ni kò bò ó àwọn ọgbọ́n gbọ́ba yín ọ̀rọ̀ tó tọrọ fún tó rán fi ń pawó gbogbo bí kẹtí kówó ìjọ ẹ àkáǹtì fún lọ́dọ̀ ọlọ́jọ́ gbọdọ̀ kí á mọ̀yàn fún àyè ẹ̀yin míṣánná yìí àti kí wọ́n ti ń pè yín ẹ̀yin ṣéèkù yìí ẹ̀yin àkẹlẹ́fà yìí ee ee ẹ̀yin ìmáàmù ẹ̀yin òtáàdù àsájúdà inna lillahi wa inna ilaihi raji'un ẹ̀lmùdírù gbogbo ń tẹ̀ ń dájọ́ ọlọ́run àbíyàn ẹ já tún àlámọ̀dé àwọn èèyàn ṣe ká máa rántí àlìkìyàmọ̀ wàdí afẹ́lẹ́ tí lọ́dọ̀ ọlọ́run ó pàtàkì púpọ̀ o ó pàtàkì púpọ̀ o àtúbọ̀tán olójà o kí wà làwa ń sọ ẹ́tà wà lè wí làwa wí àìwé ò sí àìgbábù ìṣe àgbọ̀fàgbà lóògùn òdì òjẹ̀ká àìwé ò sí. àìgbábù ṣe àgbọ̀màgbà lóògùn tí ò jẹ́ ká. eléyìí tó sọ yìí ojúṣe tiwa ni ká sòótọ́ ọ̀rọ̀ fún yín àmọ́ táwọn èèyàn kì í fòótọ́ ọ̀rọ̀ gbọ́ gbọ́ akẹ́kọ̀ọ́rùn lè hàkì kàrìhùn ìtọ́lọ̀ sọ́nà alukùránì nìyẹn ọlọ́nà ọgọ́rọ̀ ọmọ tó bá ti ń gbò tọrọ ní máa ń bí wọn ni wọ́n máa ń kórira rẹ̀ ní ṣùgbọ́n wò ní torí àwọn fẹ́ pé kálá ní sọ ọ́ kálá nígbà láàyè jù tá à ń ṣe lọ́dún yìí rẹ̀ nàbá tún ṣètò báyìí lọ torí tó ń wà lẹ́mìí wa ni pé káwọn yẹn já sóríire káwọn náà sóríire kó máa dàrí kí amọ̀kẹ́ni kan máa fọ àwọn tó pé ẹ̀ bá ti sọ fún wa láyè kálẹ̀ sọ fún wa pé owó ìlú ìdáná àbá má gbà kálẹ̀ ní káyé wuṣẹ́ nàbá má wò àwọn àfáà náà ni wọ́n wò fún yìí àfáàtù bá ti ń wo iṣẹ́ ẹ̀dì kírun lẹ́yìn rẹ̀ ọmọ ó pa àbàjọ ọwọ́ rẹ̀ tì ó lòun ò ṣe mọ́ngbà tó wà sí dé. nǹkan mi ló ń sìn tẹ́lẹ̀ ló bá lóun fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe ìsìlámù fẹ́ máa sin ọlọ́run. ọwọ́ fanta olóòrèrè ẹni bẹ́ẹ̀ kí ni tọ́lọ̀ sọ sálàfà wa amúrùhù ìlàlọ́ ọlọ́run gbogbo ń tíra ẹni ti ṣe tẹ́lẹ̀ nígbà ìmọ̀kan olóhun yá fi rẹ̀ wa ìlàlọ́ ẹ̀yìn sọ̀rọ̀ rẹ̀ yí Fàlẹ̀hù máa sálàfà wa amúrúhù ìyàwó. <laughs> Ẹni tó bá ti lò wò ṣe rán dára dámọ́ ẹjá bá dúpẹ́ fọ́lọ́hùn ní ọ. Amúrúhù ìlàlọ́. Ẹ̀yà lè máa kírun orí ni ó lè bẹ́ta tí mọ́mù tó ti ń kí fọ́ gúdù bí ẹ̀sẹ̀ ìlọ. Amúrúhù ìlàlọ́. Ẹlẹ́yìn tá a gbọ́dọ̀ ronú sí ni, à ń pè wá padà jọ ẹjá padà sójú ọ̀nà ẹ̀sìn Ọlọ́run ọba. Ká kápátì ni o ẹni tó ń padà lẹ́yìn tó ti gbọ́ àti. wọ́n mẹ́ni àádà. Kò ṣe ṣìná wọ́n lọ ọ̀dọ́ tó wá fẹ́ padà síbi ṣìná. Wà mẹ́ni àádá. Kò mú tí mọ́ tó wá lọ fẹ́ padà síbi ọtí. Wà mẹ́ni àádì. Kò wù àbàjẹ́ mọ́tẹ́lẹ̀ wá tún fẹ́ padà síbẹ̀ nígbà tó rọ̀mọ̀dọ́ ti ká tẹ̀lé. Wà mẹ́ni àádá. Ẹni tó bá ti mọ̀ bàjẹ́ ní bàjẹ́ tó ti yẹra fún tó náà fẹ́ kó bàwẹ̀ oúnjẹ, ó lè bàánú náà jẹ́ o, ó lè bá hajj jẹ́ o, ó lè bá Má tún padà sílẹ̀ mọ́. Wà máa ní ọ́dà fáwùlà. Ọlọ́run tó bá padà. Ọlọ́run tó bá tún padà sí ìwà bàjẹ́ lẹ́yìn tó ti mọ̀ pé kò dá tó ti kúrò ńbẹ̀ tẹ́lẹ̀ wá náà ọmọ náà lélẹ̀ yìí o. Ọlọ́run jọba jọ ọlọ́mọ náà o. Ọlọ́mọ ṣe ọlọ́mọ náà mọ̀ àlùjánà ni kò ṣe wá o. Rọ̀mọ̀dọ́nù ló lọ irun kíkí ò lọ o. Rọ̀mọ̀dọ́nù sọ ọdún yìí ló ṣe lọ àwọn ààrẹ Monday Thursday ṣì wà lẹ̀ o. Rọ̀mọ̀dọ́nù ló lọ ààrẹ ààrẹ kàyámù ní ìdí thirteen fourteen fifteen oṣooṣù ọ̀run ó sì wà lẹ̀ o àwọn ìdílé lóru wa kàyámù lé ilé sì wà lẹ̀ o ìjà máa rántí dìde lóru o ìtọ́ni rẹ́nu ẹ má jà gbàgbé rẹ o owó dáadáa tá à ń ṣe ní rọ̀wọ̀dán tí náà èèyàn ń tò sí wa ẹja padà síbi ṣíṣe o mo tí rọ̀wọ̀dán wa ṣe dára wa náà ni kó wá gbé bẹ̀rẹ̀ ọlọ́run sí wa lára kó má jẹ́ kí bẹ̀rẹ̀ ọlọ́run yẹn náà kú tìdáwọ́ tó kù án kó má fi ilẹ̀ bí rọ̀wọ̀dán ṣe lọ yìí kó má fi ilẹ̀ ìmá lọ ní mọ́síjídù ká máa lọ fara ró nílé ọlọ́run ká máa kóra ró síbẹ̀ ká máa ṣìjọsìn lọ́pọ̀lọpọ̀ ká máa tún nílé ọlọ́run ṣe kálẹ̀ kó mọ́ wa lára lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ ọ̀dọ́ ti lọ yìí náà abẹ́rọ̀ àbá kó jọ ọ́ kó ṣàánú wa kó gba ilé ìta ṣe kọ́lọ kó gbà ní ìjọsìn fún wa lẹ́yìn mọ́mù pátápátá ìbẹ̀rẹ̀ ọlọ́run dọwọ́ ọlọ́run àdúrà jọ gbẹdà kéyà mọ́ ilé náà ni tí a fi ń palẹ̀ mọ́ lọ́dún yìí pé a fi ń lọ fún rọmọdọ́nù tọdún yìí nínú ìdánilẹ́kọ̀ọ́ wa abẹ́rẹ́ àbá kó tún ṣe wa pàdé ọdún míì ilé tí ó túnbọ̀ sí kọlọ̀n kó jẹ́ kí ó bá wa láyé. abẹ́lẹ̀ náà dúpẹ́ fún ọlọ́run adẹ̀tún tí bàbá galimán fadilati sheikh sahak abdulọ́rọ̀ muhammad al wọ́n jẹ́ imam dawud wa hafi center of the million melabe òkúta ń bí ọlọ́run mẹ́sàgbẹ́ta ní pẹ́ olówó tí ó ní kí ẹ máa tán tó ti bàjẹ́ láwùjọ ṣe tí ò ṣe ní àfa abú tó ṣe ní láàfà tí ó ń fi mà tòtò fẹ́sìn ìṣọ́ ọlọ́run tó nípa tó jẹ́ àwọn alámọ́jọba àti ìṣọ́rin wallahu a'lamu bí a'da'ikum wakafa billahi waliyyan wakafa billahi nasiira gbogbo wọn ta yín pátápátá ọlọ́run ọba àlejò ọlámà tó o jẹ́kù ìkan nínú wọn bẹ́ẹ̀ tí ń yin ní gbogbo ìgbà yìí táwọn kan sọ pé à ah, kódà ooo yẹn ń bá bẹ́ẹ̀ ni tí ń rí táwọn kan ò dúdókè tí wọ́n yín mọ́ kí ni wọ́n bàjẹ́ wallahu a'lamu bí àádá nǹkan gbogbo àwọn ọ̀tá yínyìn lórí wa máa wákàfá délà ìwà lè yá ọlọ́mọdébà tó tì í wákàfá délà ìrìnà sí ìrọ̀ ọba tó ràn àwọn ànájẹ́ rẹ̀ lọ́wọ́ lánàá tí ó jẹ́ lápá ọ̀tá ó ká wọn apá ọ̀tá ọlọ́mọdé káyìn àláwọ́láyé albarka aláṣọ́lẹ̀ wà látó ilẹ̀ àbùbá tó ọlọ́run tó ní kẹ́ máa rí bẹ́ẹ̀ tí rí yìí tó ló wájà ń tàbí ọlọ́pàá jù sọ̀rọ̀ sí láéláé àwọn oníwàkà àwọn orí tí wọ́n bẹ́ẹ̀ wọ́n ní bá dánwò bá ṣẹlẹ̀ sọmọ ẹ̀dá kan àwọn ọ̀tá ẹ̀ wọ́n lọ lọ́wọ́ ló mọ àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n lọ lọ́wọ́ di àtọ̀ lọ́run ló lọ àtọ̀ lọ́run wá di Ìlú ayé ìlú tí wọ́n náà bá gbádùn bàbá àgbàlè náà nínú Ramadan yìí tí wọ́n náà wà nílé tó dá mọ̀ pé kàní fẹ́ǹsì náà rìn fẹ́ǹsì náà orin díẹ̀ lórí tó bá wá ń yìnbó tẹ́yìn náà bá wá ń gbọ́ bẹ́ẹ̀ ẹ̀dẹ́gbàjọ wíwá kan náà wà gbàgbọ́ náà. àmì ìbàdàn owó bá ṣẹlẹ̀ o sọmọ ẹ̀dá kan wọ́n ní bẹ́ẹ̀ bá nà takan sí amala kejì rẹ̀ gbogbo nineteen mẹ́sàn-án tọwọ́ mẹ́wàá tẹsẹ̀ kẹ́kù oníwó ní fọkànlú àwọn ọ̀rẹ́ wọn lọ́ọ̀lọ́wọ́ àbí ìtàn lọ́wọ́ lọ́wọ́ àtọ́ lọ́wọ́ àbí ìrìnàjò nílé ayé ọlọ́run dákọ̀ máa tan máa dánwò káàkì àjà kan máa tàn sí ìbánújẹ́ tí a bá wà látòkè ìdúnlẹ̀ ọlọ́run ni wá ìrọ̀lá alágbára wọn tún ní ìwé tó wúrẹ́ wà lápáta àbí kó tún ní. Ìwé tágùn táwọn wà lápàtà bí kó kú ni, ìmọ́mù, ìwé táwọn táwọn òhìn bí tẹ́rẹ̀ fún, olúwa jáàrí ẹ̀ padà sórí wọn. Wọ́n náà lọ́ta bó ṣe ń gbọ́, wọ́n náà yí dáadáa, kó máa jẹ́ ti bàbá àgbàlè náà, kó máa jẹ́ ti tì náà tó tún ọdún tó bá wà wọ̀ ẹ̀ máa fi ní dídùn yìí bàbá wọn wù ẹ̀ wọ́n láti máa lè hàn tètè ní jẹrẹ wọ́n náà wù dáadáa bẹ́ẹ̀ pé ìwé tó yẹ wà lápáta bíi pé òkú ni ìwé táàbù táwọn wà lápáta bíi pé òkú ni ìwé táwọn táwọn wà bíi káàtì ọ̀làǹ dáwọ̀ dáadáa sórí wọn. abdullah tó jọ wọn bàbá àgbà náà àtọ̀ ọ̀tá ọlọ́mọdé táwọn o àtọ̀ ọlọ́mọdé táwọn o. bákan náà tí wọ́n sponsor program yìí ìpè òdodo Allahu Akbar ìpè òdodo láàmì àgbàlagbà tàmísọ dénì títù ọ̀tà nìfí bàbá ẹlẹ́jà àbáwàgbà tí wọ́n ṣe olùgbòwó ìpè nítorí wọn ọlọ́mọkọ̀dà tán ọ̀rọ̀ o tọ́mọ sí bàbá ẹlẹ́rọ ní sẹ́ríkì ògbómọkìláwọ̀ bàbá náà ti padà síwájú ọ̀rọ̀ ìkí ọlọ́run tó pọ̀ ọlọ́mọkọ̀dà ti fún ọ̀rọ̀ ọba tó ní àforíjì lọ́dọ̀ bàtàbà tí ń bàbá náà rọ̀ albakala ilá ìmọ̀lá kò sí gbìyànjú máa lọ láyé ti ń ṣe lọ́dọọdún lélẹ́yìn bàbá wọ́n ti ń bá wa bọ̀ tipẹ́tipẹ́ wọ́n mọ̀ pé ètò òdodo ti wà ń ta tipẹ́ bàbá náà ti wọ́n ń ṣe tipẹ́ síbi èdè bá wọn níbi fifteen minutes láti bẹ̀rẹ̀ kì í ṣe yíyìn kì í ṣàṣọ bó gbọ̀ǹta mọ̀ ní abẹ̀rẹ̀ fifteen minutes àwọn ń bọ̀ bí èdè ó ti wá dé thirty minutes àmọ́ pípọ̀ ló gbé ọlọ́ àríṣì ti dúró fìdí wọn náà wà ọlọ́mọdé àbájú bàbá àgbà bàbá ọlọ́jà alùbọ́nkàlá wala hawla wala quwwata illa billah wọ́n ní ìwọ́n mú lè rí òkú sífà tu ṣùgbọ́n ní ọlọ́run bá bọ̀ tó bá lè náà ó máa lẹ́yìn kan káàjà àdó àfọ́ ó lọ́dún tí ń bọ̀ náà ọlọ́run ọjà bí ìjọba tó wọ́n wọ́n àlùbáríkà láńkọ́lọ̀ ọ̀rọ̀ àti ìwọ́n tó wọ́n wọ́n lọ́dún. kílè náà máa jẹ́ kí ní ti wákà bàbá wa bọ̀ bàbá ẹlẹ́gbà torí wákà ò bá súnà jẹ́ súnà tó tako wákà ò bá ti ní ìwé nínú tí wọ́n máa ń lò wọ́n ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ò bá pọn ó dáhùn jíjẹ bẹ́ẹ̀gẹ́gẹ́ ò bá ti pọn ó dáhùn jíjẹ ẹni ńlá ìyẹpẹrẹ wá nílá nígbà tọ́gbà wá ó kéré tóbi nínú àbúrò mágbé kan ní mágbé kan ní ìrìn wọn àwọn ìdàdà bẹ́ẹ̀ tó máa gbé àjọ ọmọdé àgbà rẹ lẹ́gbàá pé tí máa jẹ́ kí wọn náà tó tó wí tó bọ́ bá pọn ó káràn jíjẹ ẹni ńlá ìlú ọ̀tọ̀ ọgbọ̀n wà ó kéré ó tóbi nínú àìwò máfíkà yín máfíkà bí ẹ̀yìn máfíkà yín máfíkà bí ẹ̀yìn gbogbo tí ẹ fà lábẹ́ àkójọ májẹ̀ ẹ̀kọ́ ìpàdé ìjọkújọ tó ìlà ọ̀pẹ́ dúdú lọ́ọ́ láàdúrà máa jẹ́ ìsinira lórí ayé Bọ́lá ọ̀pẹ́ bíbí lọ́lá dúra máa gbòòrò ìrìnbá lórí ayé ni. Gbogbo ń tí ẹ̀ ní kó bá ní kalẹ̀ bàbá ẹlẹ́gbà. Gbogbo ń tí ẹ̀ ní kó bá ní kalẹ̀. Bọ̀tá kó làjẹ́ kò ní bàjẹ́ sí. Fàtíà tó làjẹ́ kò ní bàjẹ́ sí. Ń tẹ́yìn tó ń nílé ọ̀rọ̀ ọlọ́run ní ti òdodo lọ ń pe orí sponsor mọ́sọ́lẹ̀ kan lọ́dún tó ń bọ̀ àríṣì títí ó fi ti wọ́n náà wà tó ọ̀rọ̀ náà ti wọ́n náà wà lọ bẹ́ẹ̀ tó rí àmọ̀ tó náwó náwó ní títí náà tipẹ́tipẹ́ àríṣì ti bẹ́ẹ̀ mọ̀gbẹ́ tó bá dé ẹni tó lè síbẹ̀ ní tóun kó wọlé agbára rẹ̀ àtẹ̀kùn àárọ̀ àti pọ̀fún àti talẹ́ ọlọ́mọdébà àti kọ́ńdọ̀ gbogbo ohun tí ẹ ní nǹkó bá yín kalẹ́ bọ́ọ̀tà àti èrè tó ń jẹ ní nǹkó bàbá kàtí àtò làgbọ́n kò ní ìgbàgbọ́ òbí gbogbo àwọn táwájẹ́ náà wà jákèjádò nàìjíríà kàtí ń gbóhùn yìí tí a ti yẹ kí ibi táǹtì náà sí lójoojúmọ́ nù rìn ní gbogbo ìgbà ní gbogbo àgbáyé pátápátá tá a nífẹ̀ẹ́ ìpé yìí dára lẹ́ mọ́tà ilé àmúlá ọlọ́run ẹ̀ẹ́dàgbà yàrá àbáwọ̀ tó lọ hákì nílẹ̀ mẹ́ndí ọlọ́mọdé dàbí ọlọ́mọdé pàṣẹ tó gbé mùsùlùmí káàkiri ayé ọlọ́mọdé aláàmúlá ọlọ́run wọ́n làwọn ọlọ́run àti wọ́tọ̀ ọlọ́run wọ́n kàkiri ayé lẹ́yìn yọ̀rọ̀ bí tó ní ìgbà tọrọ mi ẹni ìdùnnú tí ó tẹ́sí wa dákun má ká kúrò lọ́dọ̀ wa kálábòsí má tún kò tó ìbànújẹ́ kó má wọlé tọ́ wa yàrá ìdìbò ìgbà àtọ̀rọ̀ mi. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àbí ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 080 35 75 14 66 ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ Abẹ́òkúta